máàkù orí kejì. nígbà tí ó sì tún wọ kapanaomu lọ lẹ́yìn ijọ́ mélòó kan òkìkí kan yíká pé ó wà nínú ilé lójú kan náà ọ̀pọ̀ ènìyàn sì péjọ tó bẹ́ẹ̀ tí àyè kò sí fún wọn mọ́ kò sí títí dé ẹnu ọ̀nà ó sì wàásù ọ̀rọ̀ náà fún wọn wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbàtọ́ wá ẹni tí mẹ́rin gbé nígbà tí wọn kò sì lè sún mọ́ ọ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n sì ṣí òrùlé ilé níbi tí ó gbé wà nígbà tí wọ́n sì dá a lu tán wọ́n sọ àkéte náà kalẹ̀ lórí èyí tí ẹlẹ́gbà náà dùbúlẹ̀ nígbà tí jésù rí ìgbàgbọ́ wọn ó wí fún ẹlẹ́gbà náà pé. ọmọ adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. ṣùgbọ́n àwọn kan nínú àwọn akọ̀wé wà tí wọ́n jókòó níbẹ̀ wọ́n sì ń gbèrò ní ọkàn wọn wípé. èéṣe tí ọkùnrin yìí fi sọ̀rọ̀ báyìí ó ń sọ ọ̀rọ̀ òdì ta ni ó lè dárí ẹ̀ṣẹ̀ yìí ni bí kò ṣe ẹnìkan àní ọlọ́run. lójú kan náà bí jésù ti wòye ní ọkàn rẹ̀ pé wọ́n ń gbèrò bẹ́ẹ̀ nínú ara wọn ó wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń ro nǹkan wọ̀nyí nínú ọkàn yín èwo ni ó yá jù láti wí fún ẹlẹ́gbà náà pé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí pé dìde sì gbé àkéte rẹ kí o sì máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. ó wí fún ẹlẹ́gbà náà pé. mo wí fún ọ dìde gbé àkéte rẹ kí o sì máa lọ ilé rẹ. ó sì dìde lójú kan náà ó sì gbé àkéte náà ó sì jáde lọ ní ojú gbogbo wọn tí ó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo wípé àwa kò rí irú èyí rí ó sì tún jáde lọ sí etí òkun gbogbo ìjọ ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀ ó sì kọ́ wọn bí ó sì ti ń kọjá lọ ó rí léfì ọmọ alfeu ó jókòó ní bodè ó sì wí fún un pé. máa tọ̀ mí lẹ́yìn. ó sì dìde ó tọ̀ ọ́ lẹ́yìn ó sì ṣe bí ó sì ti jókòó ti oúnjẹ ní ilé rẹ̀ ọ̀pọ̀ àwọn agbowó òde àti ẹlẹ́ṣẹ̀ wá bá jésù jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nítorí tí wọ́n pọ̀ wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn nígbà tí àwọn akọ̀wé àti àwọn farisi sì rí i tí ó ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé èétìrí tí ó fi ń bá àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ tí ó sì ń bá wọn mu. nígbà tí jésù gbọ́ ó wí fún wọn pé. àwọn tí ara wọn le kì í wá oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. àwọn ọmọ ẹ̀yìn johanu àti àwọn ọmọ ẹ̀yìn àwọn farisi a máa gbààwẹ̀ wọ́n sì wá wọ́n sì bí i pé. èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti àwọn ọmọ ẹ̀yìn àwọn Farisí fi ń gbààwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ kò gbààwẹ̀. Jésù sì wí fún wọn pé. ẹ̀yin lè mú kí àwọn ọmọ ilé ìyàwó gbààwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn níwọ̀n ìgbà tí wọ́n ní ọkọ ìyàwó lọ́dọ̀ wọn wọn kò lè gbààwẹ̀ ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn nígbà náà ni wọn ó gbààwẹ̀ ní ìjọ wọn ni kò sí ẹni tí fi ìdá àṣà aṣọ titun mọ́ ògbólógbòó ẹ̀wù bí bẹ́ẹ̀ kọ́ èyí titun tí a fi lẹ̀ á fa ògbólógbòó ya aṣọ á sì máa ya síwájú kò sí ẹni tí fi ọtí wáìnì titun sínú ògbólógbòó ìgò bí bẹ́ẹ̀ kọ́ ọtí wáìnì titun á bẹ́ ìgò náà ọtí wáìnì á sì dànù ìgò náà á sì fàya. Si ṣùgbọ́n ọtí wáìnì tuntun ni a fi sínú ìgò tuntun. ó sì ṣe bí jésù ti ń kọjá lọ láàrin oko ọkà ní ọjọ́ ìsinmi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í máa ya ìpẹ́ ọkà bí wọ́n ti ń lọ àwọn farisi sì wí fún un pé. wò ó èéṣe tí wọ́n bí ṣe èyí tí kò yẹ ní ọjọ́ ìsinmi. ó sì wí fún wọn pé. ẹ̀yin kò ti ka ohun tí dáfídì ṣe nígbà tí ó ń ṣe aláìní tí ebi sì ń pa á òun àti àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ inú ilé Ọlọ́run lọ ní ọjọ́ Abiatari olórí àlùfáà tí ó sì jẹ àkàrà ìfihàn tí kò tọ́ fún un láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà ó sì fi fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú. ó sì wí fún wọn pé. a ọjọ́ ìsinmi nítorí ènìyàn a kò dá ènìyàn nítorí ọjọ́ ìsinmi nítorí náà ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi pẹ̀lú.